أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما السلام عليكم ورحمة الله وبركاته أدا وقف ولون ولون في ilé tọ̀ọ̀ká dúpẹ́ fún lórí gbogbo àwọn نريد أن tó إليه lórí wa. èyí tí a lè fojú rí àti èyí tí a ò lè fojú rí a gbà wí pé oore ni fún wa a sì dúpẹ́ lórí ẹ̀. Èyí tó ju gbogbo ẹ̀ lọ tá ó lè tọ́ka sí òun ni ohun tó hàn sí gbogbo wa wí pé ní a ti wà nínú òǹkà ọdún míì tí a mọ̀ sí fourteen thirty nine tí a bá wò ó fourteen thirty eight tá a lò kọjá mùsùlùmí lẹlòmíín jẹ́ ńgbà náà fourteen thirty wà yìí ó ti kúrò nínú Islam ti di kèfèrí tá bá wá ń tó sí ó ṣeé kárí nínú àwa tá a yìí nǹkan kan tó ti ṣẹlẹ̀ sí wa tó yẹ pé ń tó ṣẹlẹ̀ sáwà ju tiẹ̀ lọ ẹ pé nǹkan kékeré kan báyìí náà lọ́kàn sí ṣètọ́ni ó sì fún un nímọ̀ràn ṣètọ́ni gẹ́gẹ́ báwa náà ti mọ̀ pé oríṣiríṣi ni ṣètọ́ni a máa wá ṣètọ́ni lè wá láwòrán èèyàn ṣètọ́ni lè gba ọ̀dọ́ ẹni tó súnmọ́ ni bíi kásan ọrùn ó lè gbàbẹ̀ wọlé tí ó ṣètọ́ni ó sì gbé ọ̀rọ̀ sí lẹ́nu tí ó sì fún tọ̀hún ní rúmọ̀ràn burúkú bẹ́ẹ̀ pé àá yá wa ní sí ọ àwọn òkè kò sí ohun tí ń bẹ àwọn òkè tábìlì àti gbà ń bẹ láti ká lọ tí wọn bá sì débẹ̀ làwọn náà fún kọndíṣàn pé à ń tí ń ṣe ń tí ń sin nǹkan kékeré ni lẹ́yìn tó yẹ pé ń tí ń ṣe ọ̀gá wọn ganan kò sí fẹnu sọ ni ọmọ bóun ṣe ń bí mọ́ra àǹtọ̀ òun sì tara bẹ́ẹ̀ ó sì gbàgbé ẹ̀sìn rẹ̀ àgbákò tó wá bá lọ kò ní kù lára yóò tún máa lékún sí i ni àti wá padà sẹ́yìn yóò wá di ìṣòro fún un ọlọ́run tí wàá firú àdánwò bẹ́ẹ̀ kàn wá eléyìí wà mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eléyìí tó kéèyàn mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé téèyàn bá tún lè fi islam yìí lẹ̀ tó bá tún lọ fi ṣe nǹkan mi ó ń tọ̀ ó sọ́ọ̀tì yẹnyẹn nìyẹn ẹ̀wọ́ lọ́nà náà ti gbé kalẹ̀ ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹ̀wù nǹkan ẹ̀wọ́ lọ́nà ti rọ àyà yẹn pé wa man yabtaghi ghayra al-islam dinan ẹni tí bá tún sojú kòkòrò ẹ̀sìn míì tẹ́sìn míì tún wù yàtọ̀ sí islam eléyìí tó ń pè lẹ́sìn yìí Ah, ọ̀la yóò kọ̀ bálà mi wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ kọ́mọ́dà bí ṣe wù kó ṣe wàhálà tó irú àwọn èèyàn bẹ́ẹ̀ sì ṣe wàhálà ẹ̀wù fọlọ́ ti wá fi pé mm, yóò ṣe wàhálà lóòótọ́ yóò dààmú lọ́sàn-án yóò dààmú lóru tí yóò máa polongo ẹ̀ káàkiri pé léyìn lẹ́sìn ọ̀la yóò kọ̀ bálà mi ní o àní gbà lọ́wọ́ ẹ̀ yóò ṣe wàhálà lásán ni ẹ̀rí kan irú ẹni bẹ́ẹ̀ ìlà àkẹrọ ti mìíràn dàkọ àṣírí bá ti jọ káyìn jọ gbẹ̀ǹdà ẹ̀rí nǹkan àwọn afáàní yẹn ṣe tó lóun wá fi sọ pé kọ́ọ̀sì rí kẹ́lìmọ̀ kọ́ọ̀sì rí nà yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni àwọn tọ́nà sábà máa ń lò fún ó túmọ̀ sí pé ẹni yẹn ṣiṣẹ́ torí ẹ máa wò àpèjúwe tí mo wá rí mú jáde níbi ọ̀rọ̀ yẹn ni pé sẹ́yìn pé tó bá gbọ́jà lọ́jà tó bá ní bísínẹ́sì kan tó ń tajà tó ń tajà ó ń rajà ó ń tajà ó ń rajà ó ń tajà ẹni nígbà tó bá ta àwọn ọjà yẹn tán yóò wò pé géènì wo tí ọba ti gé nìkan kan bí àbí tó bá yẹ pé owó rẹ̀ tún dín ni kò rí owó ojú owó pa irú ẹni bẹ́ẹ̀ láàlú ṣe kíni òun láàlú sọ́ọ̀tì ẹlẹ́kùnrin tó jòkó létí ọ̀tàjà nǹkan tá lọ́wọ́ sọ́ọ̀tì kò túmọ̀ sí pé wọ́n sọ́ọ̀tì kankan torí pé kò kúkú ta nǹkan kan tẹ́lẹ̀ kò yí ara àlàyé tí fẹ́ mú jáde nìyẹn pé inú bọ́lọ̀ ti sọ̀rọ̀ yìí tún gba àwọn ènìyàn ń ṣe wàhálà ya ni wọ́n á wò ó ṣé pé òfu lásán lórí ẹ̀ làwọn wà àwọn ó sì múra kankan láyé mélòó mélòó rú àwọn tó wá jẹ́ sí wípé fourteen thirty eight tí wọ́n lò kọjá mùsùlùmí wọ́n ń jẹ́ kódà olùmúrasẹ́sìn ni wọ́n ń jẹ́ ṣùgbọ́n gbà tí ó di fourteen thirty nine báyìí kò sí kò tún sí ti ń jẹ́ ìsìláàmù lára wọn mọ́ ọlọ́run àwa dúpẹ́ o àwa dúpẹ́ wàhálà láti wà nínú ìsìláàmù báyìí àdúpẹ́ o àdáwò ti bá ni téèyàn fi kó òun sí ìsìláàmù ọlọ́run mẹ́jọba wà láéláé o. Mm -hmm bẹ̀rẹ̀mẹ̀tì ya arhamu rahimin ìkẹ́ ìgẹ̀ kọ́ mọ bá nẹ́bì kọ́ mọ bá àwọn sọ bá nẹ́bì àti gbogbo àwọn tó bá fi dáadáa tẹ̀lé nẹ́bì tó fi dijọ́ gbòdì àlìkìyàmù. gbogbo wa náà pátá abẹ́rùn gbogbo àdáwọlé àdọ́kànlé àdójúlé ọlọ́run ò ẹ̀ eh, wọ́n ṣàfihàn àsìkò ń gé àánú ẹ̀ lórí rẹ̀ ọlọ́run wọ́n ṣàfihàn àsìkò ń gé àánú ẹ̀ lórí rẹ̀ ọlọ́run gbogbo ẹni tí ń ní àwọn àdìọ́kàn ìtẹ̀síwájú nípa ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lórí irú wa yìí náà a ní àdìọ́kàn ìtẹ̀síwájú níbi ẹ̀kọ́ lọ́ńdà kò sí ní ọ̀run fún wa o ṣe nírọ̀rùn fún wa òbẹ̀rẹ̀ àmọ́ ti ya arahamu rahmin gbogbo tó ń wá ń bẹ lóhun kálukú náà nínú ẹ̀kọ́ ọlọ́run fàlùbáríkà sí fún wa. lénìí a ó máa tẹ̀síwájú nínú àdìtì ẹlẹ́ẹ̀kẹtàdínlógún tí ó súnmọ́ pé a ti bẹ̀rẹ̀ rẹ̀ ní ká lọ sọdún léyà òun náà ni a ó tún padà sí lénìí àdìsí ti sọ fún wa nípa pé kí là ń pè ní ìwà ẹ̀ṣẹ̀ àbí kí là ń pè ní ìwà dáadáa àti pé kí là ń pè ní ìwà ẹ̀ṣẹ̀ báwo ni èèyàn ṣe máa feel lórí tí èèyàn bá ń hùwà dáadáa nítorí bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ bóò ni feeling tẹni tí ń hù náà bóò ni ó sì máa rí lọ́dọ̀ ẹ̀ eléyìí ni ànábì sallallahu alaihi wasallam ló fẹ́ ṣàlàyé fún wa ṣùgbọ́n ká tó wọnú ẹ̀ táwọn bá gbàgbé níbi àwọn ọjọ́ mélòó kan sẹ́yìn a ṣàlàyé fúnra wa pé oṣù tá a wà ń bẹ̀ yìí èyí jẹ́ kó lọ mọ́hún lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ o tẹ̀wá gbàgbé àfisọ̀rọ̀njọ́ náà nípa pàtàkì mímọ̀ pàtàkì àwọn oṣù ojú ọ̀run a sọ fún wa oríṣiríṣi làwọn yẹn máa ń ṣe nínú ẹ̀ kódà nínú àwọn oríṣiríṣi wọn a rí láwọn àdúgbò míì náà tó jẹ́ sí pé ọjọ́ táwọn kà sí wípé bóyá ó jẹ́ wàhùn àbí ó sì kú wàhùn sí kàárọ̀ àdúrà àṣefẹ́ mọ́júmọ́ ni wọ́n lọ lè ṣe ta lọ́yàn wọn irú àwọn nǹkan tí kúránì tọ́ka sí náà ni pé الذين دل زعيم في الحياة الدنيا وهم يحسبون أنه يحسنون صنعا أنا olùkọ́sẹ́ eré làwọn ṣe wọ́n dọ́dọ̀ ọlọ́run nípa ọlọ́run èèyàn wọn ní special prayer kankan níjọ náà tí wàá fi sọ rí wípé àfẹ́ bọ́ sínú ọdún tuntun kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam èyí tọ́lọ́ yàn wá ọ̀hún là ń tọ́ka sí yìí o làwọn máa fi sọ fún wa pé èyí tọ́lọ́ yàn wá gan àti ìṣẹ́ta tó sì jẹ́ sípò pé oore ni fún wa ní wọn lóde téèyàn tó mọ dààmú ara rẹ̀ níbi táwọn afa sọ pé ọlọ́run ọ̀yàn léyìn kí ni èèyàn fẹ́ mọ dààmú ara rẹ̀ níbẹ̀ sí inú tọ́lọ̀ ń yàn wá ó pọ̀ nu oṣù tá a wà yìí bá mú òun ló yẹ ká wádìí àwọn tí ó sábà yìí lè tẹ̀ ń ṣe kó sábà yìí ṣùgbọ́n àwọn èyí tí wọ́n bá ànábì tọ́ka sáwẹ̀ pọ̀ lẹ́yìn ramadan afdal siyami bada ramadan shahrullahi al-muharram asọ́fúnra wa ń jò ní lẹ́yìn ramadan ànábì tọ́ka sí pé oṣù tó tún lọ́lá tí yẹn máa gbáwẹ̀ táwẹ̀ rẹ̀ lọ́lá òun náà ló sùn táwọn àánú rẹ̀ òun náà ní shahrullahi oṣù ọlọ́run al-muharram tó kọ rẹ̀ ń jẹ́ muharram káwọn àgbà ń sọ wa pé ọjọ́ aṣúra ànábì jẹ́ ìwà pé àwẹ̀ tí yẹn bá gbà ń jọ aṣúra kàfàràtù sánà. yóò pa ẹsẹ ọdún kan rẹ fún ni kíkàtà àpò yẹn tẹ wàá lẹ títí ọwọ́ alẹ kò lè gbà tó nǹkan bẹ́ẹ̀ àbí òtí lè gbà rárá bẹ ni kò gbọ́dọ̀ jẹ́ kọjọ́ aṣọra bọ́mọ̀ ń lọ ó gbìyànjú àti gbà aṣọra ẹ yíhun ó tó lọ́tọ̀ àwọn àṣìṣe ọdún kan tányányá ó fi àwọn kan ló fi nínú yìí náà kí á lè ara ẹ lórí táwọn èyí tó wọn ni kéèyàn ọmọ sọ kéèyàn bákan náà àwọn yàwùmọ̀lẹ̀ ìtìlẹ́yìn ń bẹ ńlẹ̀ yàwùmọ̀lẹ̀ kọ́mísì ń bẹ ńlẹ̀ àyàwùmọ̀lẹ̀ bíìdì ń bẹ ńlẹ̀ ìyẹn ti sàwọn eléyìí kan fihàn àmọ́ra lórí àwọn eléyìí táwọn àfáà ní ànábì ọ̀sọ́ òun táwọn ànábì bá ti sọ téèyàn bá ṣe téèyàn roko náà fi ń sìn lọ́hùn èèyàn lè mọ ìyẹ́ ọ̀sọ́ jọ̀sọ́ lọ tẹ̀rí àwọn àpèjúwe ìka tó ń bẹ níta táwọn àfáà fi ń sàlàyé fáwọn èèyàn káfílẹ̀ mọ̀ tẹ̀rí wọn máa lo télọ̀ wọ́n sì máa lo ẹlòmíì náà lápèjúwe ẹjẹ amúru télọ gẹ́gẹ́ bí àpèjúwe nígbà tó bá sọ lọlé télọ tó ní télọ dákun aṣọ yìí bùbá àti ṣòkòtò ni mo fẹ́ kọ bá ń fi rán ìwọ wá kó mbẹ tán bóyá ọmọọṣẹ rẹ ni bóyá òun náà ló sì rò ó ní pé ah, aṣọ yìí téèyàn wá lọ lè fi dá jákètà ntọ́sà àbí kí n fi dá kẹ́ńbẹ̀ aṣọ yìí ó sì dá ní àfi dá kẹ́ńbẹ̀ o àbí kí n fi dá jákètà ntọ́sà ọwọ́ aràn ọwọ́ agbẹ́kọ́ ẹni wa lasọ wa dé pẹ̀lú ọjọ́ tẹ́jọ ládéhùn pé ọjọ́ báyìí níbọ̀ wá gbasọ wọn wá béèrè pé aṣọ mi ń kọ́ wọn aṣọ yín náà nù aláṣọ tí mo ní ẹ bá rán òun náà nù jẹ̀mọ́ tẹ́ni mo bá fẹ́ kọ́ra aṣọ mi fún ẹ dákun sọ lẹ́bi kò lẹ́bi torí tó bẹ̀ kọ́ ló ṣe ǹjẹ́ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kò ní gbà lọ́wọ́ ẹ bó ṣe rí náà nù iṣẹ́ tọ́lọ́wọ́n bá ti bẹ̀ wá táwọn ẹ̀gbẹ́ ti sọ fún wa pé iṣẹ́ ni tí ìyẹn bá ti ṣe èèyàn ṣe lásán ni faranagi ni kò ní gba ládá lórí ẹ̀ kò sí ládá kankan tí ó gbà lórí ẹ̀ torí ìdí eléyìí tọ́wọ́n tó lọ ń bá yàn wá tànàbí sọ fún wa pẹ́sìn ni òun lè yàn múra sí kankan ni yóò fi nífọ̀kànbalẹ̀ rest of mind yóò fi wà fún yàn lórí nǹkan yẹn abẹ́rẹ́ wọn bàtà lánàá àánú ẹ̀ gbogbo tí ọmọ já sí ìjọsìn tí ọlọ́run fọwọ́ sí tànàbí fọwọ́ sí ọlọ́run jọ máa rọrùn fún wa láti máa ṣe o àdìtẹ̀síwájú náà àdìsí tí a sọ fúnra wa náà ni àdìsí afáwa Nawas bunu Sam'an ọ̀kan náà àwọn sọ̀hábà nàbì ní kọ́lọ̀ nǹkan bá yọ nísìnyí wọn. ọ̀nà àni nàbí yìí sallallahu alaihi wasallam qala albirru husnul khulq wal ithmu ma haka fi nafsik wa karita an yattali'a alayhi an-nas. anabi sallallahu alaihi wasallam anabi jẹ́ kó yé wáyé pé albirru ń tà ń pè ní ìwà dáadáa ń tà ń pè ní wàárí husnul khulq òun náà ní kéèyàn ní àwọn ìwà dáadáa lọ́wọ́ pélé yìí là ń pè ní kíni òun là ń pè ní ìwà rí wàlì ismu táwa ń pè ní ìwà ẹ̀ṣẹ̀ òun náà ni máa ha kàfé nafsik òun náà ni tí bá ti ń rúyẹ́ nínú ẹ̀mí rẹ abẹ́nìkan eléyìí ń rúyẹ́ nínú ẹ̀mí rẹ ìwọ náà òun òun wà kọ̀nsáìn lórí nǹkan yẹn wàkẹ́rì ìta à ń yẹ tọ́lé àlẹ́ ìnà ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn bọ́ lórí tó ń ṣe ànábìnrin ti ń jẹ́sẹ̀ náà ẹ̀rù gbọ́dọ̀ ti describe it fún bó ṣe describe fún wa bó tilẹ̀ jẹ́ sí pé àwọn àlàyé tá ànábì ṣe fún wa yìí àwọn àfáà ní lórí ẹni tó bá tún jẹ́ ọmọlábí lọ̀rọ̀ yìí bá rí bẹ́ẹ̀ o níbi tá a bá pè yẹn lọ́mọlábí ìyẹn ni pé ọmọlúàbí ẹni tó jẹ́ èèyàn èèyàn tó tún jẹ́ èèyàn pàtàkì láwùjọ abẹ́ni tóun gan rí rẹ̀ yìí pé òun èsè jàǹdùkú tó jẹ́ ká máa sọ eléyìí àwọn tójú wa ti rí mi ẹlòmíì ń fa burú ṣe yáàyè nísìnyí níta fi sọ wípé ọ sí ti èyí ń ka gbọ́ yìí pẹ̀lú ọ̀rọ̀ ànẹ́bì kọ́tà kọ́ra ànẹ́bì ànẹ́bì gbé lórí ẹni tó náà bá máa pé èèyàn lòun ni wípé ọlọ́run ò wa ní ká máa tó bá ti jẹ́ nǹkan tó bá ti já burú ní nature èèyàn ni wípé kọ́ máa rí wípé nǹkan yìí kò ní fẹ́ jẹ́ káwọn èèyàn rí pẹ̀lú òun òun náà ò ẹ̀rù gbàtọ́rọ̀ ọ̀hún mọ̀ ọmú gbó bìbẹ̀rẹ̀ kankan ọgbà àti ẹ̀rì pé wọ́n mọ yọ ọmú ni ká máa wọnú ilé àlàpà kan ká máa yọ ọmú ká máa jòkó mẹ́ ká máa lọ lè kóra wọn sáwọn àbìkan ṣùgbọ́n nísìnyí ẹ pàdé àwọn ọmọ bọ́ọ̀sì ń gbòòrò yóò fa igbó tó bá tún rọra gan yóò tutù sí ọ lórí yóò mọ kọjá lọ. àwọn eléyìí àwọn eléyìí nìyí ti ń jẹ ojútì ti ń jẹ ìjọmọlábí gbogbo tẹjá àwọn àwa burúkú wọ̀nyí èyí á ti gbọ́ orí lákùrẹ́ yìí dáhùn èèyàn wọn yíyan bá tí wọn tún pààyàn tá tí wọn tún dúró lórí ẹ pé ta ló tó bẹ kọ wá máa gbogbo àwọn wọn ń pààyàn wọn ṣe pé bí wọn máa yọ wọn bí wọn máa yọ ṣe ni wọn máa yọ ṣe ni Labele na ni àwọn náà ò ní fẹ́ káwọn yóò rí àwọn pẹ̀lú wàbú. èyí ń fún ẹni tó bá jẹ ọmọ labí ni àlàyé àdéhùn yẹn bá wí pé ní albiru ìwà rẹ̀ husnul khuluq òun náà ní kéèyàn oníwà dáadáa ṣùgbọ́n wàlẹ̀ ìtumù ti ń jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ òun náà ni máa há kàfé náà ṣe ní tí bá ti ń rú yẹlẹ́mì tiẹ̀ náà wípé ah tó ń rẹ̀ ṣe yìí ah, ọmọ dà ọmọ sí ẹ̀mí gan máa sọ fún ọ ẹ̀mí ọ̀ máa fún ọ torí pé ẹ̀mí ní ìpín tí ẹ̀mí pín sí bí ìpín bíi mẹ́ta lẹ̀mí pín sí. Si a ní nọ́fṣù kan tá a mọ̀ sí nọ́fṣù làwámà a sì ní nọ́fṣù kan tá a ń pè ní nọ́fṣù lùmùtùmá iná a sì ní nọ́fṣù kan tá a máa pè ní àmárọ́tùbìsù èwo nìyí tó tá a bá parí ẹ̀ ń nọ́fṣù àmárọ́tùbìsù wọ́n máa pa ẹ́ láti sàbúrú jàre kò sí ní tí ó ṣẹlẹ̀ sàbúrú èyí tó ń ṣe wọn tí tó nǹkan àwọn àti èyí tó ju yìí lọ ayé ò parẹ́ nígbà tí wọ́n ṣe é tẹ̀lé yóò tún máa fún àwọn oríṣiríṣi oríṣiríṣi náà máa sọ kẹ́ni tó wàá sọ bàbàrà lójú tiẹ̀ táwọn yẹn ń ṣe jù yìí ń lọ lóríṣiríṣi ọ̀nà lọ́ba ẹlòmíì lónìí tí ó fi kówó kówó kówó kówó kówó tí ó gbogbo tó yẹn tó yẹ kó jẹ́ táwọn èèyàn kan òun nìkan ó sì kó gbogbo ẹ̀ ó sì lọ lè tọ́lọ̀ kó pamọ́ sábẹ́ ibì kan tọ́lọ̀ wà fún wa mú náà yóò kàn padà jẹrà ń bẹ̀ yóò kàn náà ni kò ní wúlò fún pẹ̀lú ọ̀nà tí gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ ń lò ń sìn ó díbí kọ́ọ̀tì díẹ̀ kó tó jí kó kó tó lọ lé kó sákàǹtì tiẹ̀ nìkan yọ ọ̀pọ̀ lọ lè wá bẹ àwọn àbìkan kó sí tí ó distribute ẹ̀ káàkiri tó lè mọ̀ pé efcc ó gbéhùn náà ló fa káwọn lọ lè gbé síbi kan ká tó fi ac tì í lẹ̀ owó àwọn èèyàn kan ẹ̀mí ibú ní ọ̀nà sọ fún báwọn pé kó ṣe nǹkan kan jàre ẹ kó kínní ìbáwọn anamọ tó sáwọn tó jẹ àwọn olè ṣiṣẹ́ ìbáwọn àwọn òdìbá sáwọn débi kòtò wà níbí wọn oríṣiríṣi ni wọn mú wá fún wọn ṣùgbọ́n nafsu lawama wọ́n ọba ti fẹ́ ṣe nǹkan ní ọmọ ọbú ah ọ̀rọ̀ láti pé ibìkan bẹ tọ́lọ́hún ti béèrè nǹkan lọ́wọ́ rẹ ọlọ́hún béèrè lọ́wọ́ rẹ tó fẹ́ ṣe hùn nafsu lawama nìyẹn wọ́n mọ̀ bọ́ wíwá fẹ́ sábúrú yóò mọ̀ bọ́ wí yóò mọ̀ bú ọ lórí ẹ̀ eléyìí tó ti fẹ́ ṣe wọn ọ̀dà irú ẹ̀ ni èyí tó jẹ́ máa há káfíńnafsíkà yóò máa rú yẹnu ẹ̀mí rẹ ẹ̀mí rẹ yóò mọ̀ sọ wọn pé ah eléyìí ọ̀dà mọ̀ sí i má ṣe eléyìí ọ̀dà tí wọ́n bá bọ́ ń bẹ̀ ẹni ló sọ pé wákàrí tá à ń yàtọ̀ dé àlè nà táwọn yẹn bá bọ́ ń bi tó ń ṣe wọn abúkú ní fún ọ kó wá pé ìwọ dindi ẹni tó wà nínú pósìtì báyìí ká má dàpọ̀ ẹnìkan torí pé àwọn nǹkan ti ń jáde ń bẹ nọ́ọ̀rọ̀ wa yìí náà ìwọ tó wà nínú pósìtì báyìí kọ́ wá gbọ́ púpọ̀ lọ ṣerú nǹkan báyìí ọba ayé jẹ́nu àkọ́dà tó bàdúgbò jẹ́ gan ọba àdújẹ́ gan gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀mí ọmọ látara pẹ́ mi bá wa ń sọ fún bẹ́ẹ̀ òun náà wà pàtì yóò wá bọ́ sí ipò nọ́ọ̀sọ̀lù mùtùmọ̀yìn náà ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ tó yẹ pé ntọ́lọ́ wọn padà sọ fún ìgbẹ̀yìn náà gbígbẹ́ òmìnira kìá wọn kọ́lọ́n kọ́ kàwá sínú ẹ̀mí bẹ́ẹ̀ tó irji'i ila rabbik radiyatan mardiyyah ọ̀yà fadkhuli fi ibadi wadkhuli jannati àlìjẹ́nà lọ́rọ́ rẹ̀ ọkàn kò sínú àlìjẹ́nà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ abẹ́rẹ́ nǹkan ọlọ́run sá gbogbo tó wá lè mú adérúpò bẹ́ẹ̀ òun náà ní káwa náà mọ bú ẹ̀mí wa lórí tó bá fẹ́ máa ṣe tí ọ̀dà látara bẹ́ẹ̀ ànábì ó ti sùkáìfù ti ń jẹ́ dáadáa fún wa lábala bẹ́ẹ̀ ni ká tó wá lọ bákan náà nínú rìwáyà tàfáà Muslim nìyẹn rìwáyà míì tí àfáà Imam Ahmad àti àfáà Imam Darimi tí wọ́n gbà wá àwọn náà gbà látọ̀rọ̀ àfáà wábísọ̀ bùnú mahabad ọ̀kan náà sábà nàbí náà lòun náà. ó ní àtẹ̀tù rasulullahi sallallahu alayhi wa sallam òun sọ fún wa pé òun gángan fúnra àwọn lòun náà lè bá nàbí njọ́ kan àfàwà wábísọ̀ bùnú mahabad ó ní mo lọ bá nàbí njọ́ kan àtẹ̀tù rasulullah mo lọ sọ́dọ̀ ànàbí njọ́ kan sẹ́yìn pé ẹni tí nǹkan sojú ẹ̀ tí nǹkan ṣẹlẹ̀ sí gangan yọ fàkọ́ọ̀lì ó ní mo wá sọ fún ànábì yìí pé mo wá ànábì wá sọ fún mi pé àyí tàtẹ́ ànìlìbírí ṣé kèsì pé wàá rí ìwọ náà tí wọ́n béèrè nípa rẹ̀ báyìí kóńtò náà mo ní bẹ́ẹ̀ ni dáa níbi tó jẹ́ wá gan-an torí pé náà àwọn nǹkan tí tọ́lọ̀ ń bọ̀ ànábì nìyẹn ọlọ́run bọ̀ ànábì ní kó wóyàn psychologically kó sì sọ̀rọ̀ kó sì ṣe déédéé ti mẹ́nu ẹ̀mí tọ̀ kèsì pé kọ̀kọ̀ ànábì máa gọ́ ibù ṣùgbọ́n ọlọ́run fún un ní òye kó sọ̀rọ̀ kó sì ṣe déédéé pé nǹkan yẹn ń ti ṣẹlẹ̀ náà a ibi sọ́dọ̀ Ọlọ́run náà ló ní èyí tó bá fi mọ náà bó bá ti lọ́dọ̀ ànábì ànábì béèrè lọ́wọ́ ẹ̀ pé ah yìí tẹ̀tẹ̀ ànínìbí nípa ti ń jẹ́ ìwà rẹ̀ lọ́wọ́ abéèrè ah, ọkùnrin bẹ́ẹ̀ ni ìwé ànábì tí mo bá wá gan-an ẹ̀rí yẹn ní ti wá sọ fún yàn àbí nǹkan tí ń bá bọ̀ ni kó tó wọn wá dé kó wọn mọ̀ kẹ́ni ẹ̀ka tí wọn kọ́ fọ́ọ́ká rẹ̀ pé à ṣé ẹ̀yin náà ni wọ́n lè fọ́ wá béèrè kínní àmúṣe bá yín tọ́jú rẹ̀ kalẹ̀ bó nínú tó wọn ṣe dùn tó yọ wà hápì inú rẹ̀ ó dùn dénú pé á kódà tí mo ti rò pé tó sì yẹ pé àti wọ bẹ̀ gan tẹ́lẹ̀ ẹ̀rú bá àti wọ ilé àwọn ẹni pé bó lòun ṣe fẹ́ gbé ọ̀rọ̀ báyìí nísìnyí bóyá náà àgbà wá sọ ẹni tí fún tóun ní làbárè kalẹ̀ pé ẹni báyìí ń bọ̀ wá o nǹkan tí sì ń bá bọ̀ ní ẹ̀dá kẹ́ ẹ bá wa ràn lọ́wọ́ nítorí wá béèrè ní àbí àti wọ́n ti sọ́n ti sọ fún mi tẹ́lẹ̀ pé ó ń bọ̀ wá kọ́dà ọ̀rọ̀ sì ti parí lórí ẹ̀ kọ́dà nǹkan náà nìmọ̀ mú lọ subhanallah tẹ̀gbọ́n nínú tó wọ́n dùn tó kò ní bábá yóò fi rí gbálẹ̀ kù jáde ni kò ní bẹ́ẹ̀ tó wọ́n fẹ́ gbà jáde gan mọ́ ojú wíńdò ni ó pè lójú ọ̀nà ojú wíńdò ni bẹ́ẹ̀ o wíńdò lọ́wọ́ à ń bẹ̀ à mo rò pé ojú ọ̀nà ni kí n sílẹ̀ kù kí n jáde bẹ́ẹ̀ mo pè é torí pé inú rẹ ti dùn jù kò ní mọ ìjọba sí náà bẹ́ẹ̀ lọ́rọ̀ sọ́ábà yìí náà rí ń jọ náà ah, ah, kí ni jẹ́ wàá rí mo sì lọ́dọ̀ ànábì ẹ̀ẹ́n tó wá béèrè gan ah, bẹ́ẹ̀ ni dànàbì inú tinú tinú ló fi dáhùn ló fi dáhùn ló fi dáhùn ànábì lóhùn jọ náà ànábì àti tọ́ba wá rí bẹ́ẹ̀ istef istef istef callback ọkàn rẹ òun ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ wà ànábì n tí ń sọ yìí ọkàn rẹ gan-an òun ni ọ̀là alẹ̀ dáadáa o ẹ wà ànábì sì gbọ́rọ̀ istef callback ọkàn rẹ ẹ́. Eh? la ọkàn rẹ rẹ̀ láti gbọ́ tí mo fẹ́ wí. Ànábì ní àlìbírù ti ń jẹ́ wàárí mátìmá anat ilé inafsu òun ni tẹ́mi bá ti ń balẹ̀ lórí ẹ̀ ti ń jẹ́ wàárí bọ́ọ̀ bá ń ṣe ẹnìkan ò ní bẹ̀rù ẹnìkan ò ní ṣe kankan ẹ̀rí nígbà tó máa ń tẹsẹ̀ tì ní pa pa pa pa tí ń tẹ̀ pa tọ́nà júmọ́ títún rẹ́rìn títún ṣe kínní tọ́wọ́ àdìsẹ́ nìkan bọ̀ wá lọ́wọ́ close chapter yẹn abẹ́rẹ́ àbọ̀lùpẹ́ nìkan bọ̀ fọ́sáré fọ́sáré gbé fóònù ẹ̀ àfọ́sáré wọ́pẹ́ kí ló dé tó jẹ́ lómi iná orí ìwòkuwò ní wò bẹ́ẹ̀ ni ìdí ń wò bẹ́ẹ̀ kò fẹ́ jẹ́ lómi ẹnìkejì orí ìwòkuwò ní wò bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tí ọjẹ́ dáadáa tọ́jẹ́ oore ni kọ́lá yóò tún fi hàn ká ẹ̀rí ẹ̀rí náà rí kìíní bẹ́ẹ̀ béèrè gan bí sẹ́ rẹ́rìn òun yóò rẹ́rìn sókè yóò fẹ́ kẹ́ ẹ kìíní kẹ́ ẹ mọ̀ tó wà ká ẹ wá wo kìíní àbẹ́ ẹ̀rí náà rí ṣùgbọ́n tó bá jẹ́ pá burú ni tẹ́ pé nìkan ní ń dá burú òun ṣe lórí fóònù lọ́wọ́ tẹ́ ẹ bá ti ń bọ̀ ló ti ṣe kíni ló ti close ló ti jùlẹ̀ àbí kó sì tara gbé kó bẹ́ẹ̀ kó tara gbé síbò mi tọ́wọ́ pé tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ẹ ní sọ̀n kankan wọ́n ti mọ anẹ́tì eléyìí náà tó bá jẹ́ dáadáa ni ẹ̀mí ò balẹ̀ ní ìwúlẹ̀ máa wò yín wọ̀ wọ́n bí wọ́n dé bọ́ lórí nǹkan yẹn ọ̀ rẹ̀ tó ń change position tó wà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun làwọn ní àwọn CID gbogbo àwọn àmọ̀tí tẹ máa kọ́ dá ọ dúró kọ́ fẹ́ mọ̀ kọ́ fẹ́ kọ́ fẹ́ wù ọ́ wọ́n kọ́ wò pé bóò ló ti change direction rẹ sí àbí position tó wà tẹ́lẹ̀ bóò ló ti change tí máa ti rí reaction rẹ yẹn wọ́n ti wọ́n mú ọ dáadáa o ti di suspect nu wọ́n suspect ẹ pé hmm, bó ti wà yìí ọ̀mọ́ torí tọ́ bá máa ní bó o ṣe wà tẹ́lẹ̀ náà lọ yẹ kó o wà ẹ̀rẹ̀ olùkẹ́kọ̀ọ́ níbọ̀ nígbà tó tiẹ̀ tún wá jẹ́ sí wípé inú ẹ̀kọ́ àwọn vein àwọn àwọn kásán kọ̀ọ̀kan kan bẹ ní gbogbo fèsì wa ìwáyìí táwọn ẹlẹ́kọ̀ọ́ sọ́dí ẹ̀ nǹkan kan tó o bá ń ṣe àwọn kasan yẹn máa ń ní òun ṣe papọ̀ mọ́ tó apá burú lọ bá ń ṣe bí àwọn kasan yẹn bí ó ṣe máa dìde àti bí ó ṣe máa ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn sọ́dí ẹ̀ débẹ̀ ló fi jẹ́ sí wípé gbogbo àwọn iṣẹ́ táwọn èèyàn ń ṣe wọ̀nyẹn lénìí ẹ̀ wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nù bẹ́ẹ̀ lọ́lọ́pàá ò fẹ́ mú yàn tí ó kọ́kọ́ sọ̀gbájú sí yàn kò mọ́ṣẹ́ ọlọ́pàá tó bá ti kọ́ fẹ́ mú ọ tó sọ̀gbájú sí ọ mọ́ṣẹ́ tó bá tó bá rí lọ́yà tó gbójú ọlọ́pàá àwọn lè lẹ̀ wọ́n aṣọ lè bọ́ lọ́rùn ẹ̀ pẹ̀lú torí pé kèsì sẹ́kọ́ ni kò ṣe nìyẹn iṣẹ́ tí wọ́n ní kó ṣe wọ́n ti kọ́ òun náà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ mólè yóò tì í ẹ̀bá tó bá ṣe nǹkan kan tó bá tó bá já burú kan wọ́n ti ó ní àwọn nǹkan tí wọ́n rí lára ẹ̀ tí wọ́n fi suspect ẹ̀ ó sì ní àwọn tí wọ́n sì gbé kalẹ̀ tí wọ́n sì interrogate ẹ̀ tí ó fi kó sọ́wọ́ tí wọ́n fi mọ̀ pé ó ṣe nǹkan yìí lóòótọ́ tí wọ́n bá sì wádìí ẹ̀ pẹ̀lú interrogation tí wọ́n bá ṣe pẹ̀lú ẹ̀ wọ́n bá ẹ pé ó ṣe nǹkan yẹn lóòótọ́ nínú ẹ̀kọ́ ni nínú wa ni ṣùgbọ́n wàá mú ẹnìkan suspect tó tí ì rárí dájú ó kópa ibi sí olúlùkulù tó bá padà wáyá tó bá padà sí bóun ló ṣe nǹkan ọmọ ńkọ́ bóun ló ṣe dá gbàgbé tó gbà bóun ló ṣe dá padà ló fi tẹ́sí fún kálukú wa káàkiri sára àtúnyọ̀rọ̀ àyà lọ́bẹ̀ òun nìyẹn ìgbẹ́ni ọba jẹ́ oní iṣẹ́ fọ́ọ̀sì bẹ́ẹ̀ àbí fọ́ọ̀sì bẹ́ẹ̀ bíi army ni sójà kẹ́ni navy ni ọlọ́pàá ni civil defence ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a jẹ́ agbófinró ká sọ̀ra o ká sọ̀ra o torí gbogbo tó wù ká ṣe láyà àwọn pàálọ̀ pàdé ọlọ́run jọ kan ọlọ́run ò sì ní béèrè pé ọlọ́run ò ní béèrè lọ́wọ́ rẹ wípé torí pé sẹ́ẹ̀lú ló ń ṣe ẹ bọ̀ bá ọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ lórí sẹ́tọ̀ fẹ́ ṣe náà lọ gbọ́dọ̀ mọ́ o sì gbọ́dọ̀ ṣe bọ́lọ̀ ti fẹ́ yíwùn ló fi gba aládàá ń bẹ̀ tó tún gba aládàá ṣùgbọ́n kọ́ máa ṣe é ṣe pé ọtí lásán ọlọ́run gbọ́dọ̀ respect yẹ wọ́n gbọ́dọ̀ ṣe kíní kan tó bá ṣe bẹ́ẹ̀ pàdé ọlọ́run ó pàdé ìbínú ọlọ́run ayé yóò tún bàjẹ́ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ní òtún nílé lárí. torí pé tí ẹni tá a ṣàbòsí fún bá ṣe pè lé ni ànábì ti jókòó yà pé àbò èpè aláìdá ṣàbòsí fún dàrẹ́tì ni òsínjọ́ dàdúró agbọ́dọ̀ máa sọ́ra mẹ́rin òun lọ́wọ́ káyé lọ́pọ̀lọpọ̀ lẹ́nìí òun lọ́ káyé àwọn ọlọ́pàá mi gan wọ́n débò mi wọ́n mọ̀ pé àwọn táwọn wá mú kọ́ yìí ọ̀tọ̀ làwọn táwọn wá mú ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn táwọn wá mú wọ̀nyí àwọn ti ní a àṣàlẹ̀ wọ́n ti ní àwọn bàbá àṣàlẹ̀ kan gbẹ́jọ́ tó yẹ pé báwọn láwọn kó wọn lọ mú àwọn ń dààmú ara àwọn ni ọ̀gá àwọn lẹ́yìn lókè kan ni wọ́n kà pé àwọn ọ̀dà wọn lẹ̀ pẹ̀lú sùúrù ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn àti ọ̀sẹ̀ wọn àwọn ọmọ gbọ̀n àwọn òróró jẹkújẹ gbà lọ́wọ́ wọn wọ́n wá gbọ́ àwọn ẹni ẹlẹ́ni lùkulù tọ́wọ́n wá délé ìyàwó rẹ̀ tí wọ́n bá fomi gbóná bẹ̀kẹ́ ní tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ ń sùn gbowó lọ́wọ́ ẹ̀ jẹ́mọ́ polo fẹ́ sírò eléyìí tọ́nà bá ń béèrè lẹ́jọ́ lọ́wọ́ rẹ̀ ní òkúta lèkè àrùn kò síbi tó fẹ́ sí sí ju wípé ọba ń tọ̀hún ọ̀ràn lẹ́rù ọba gbẹ́rù rẹ̀ òun ni gbogbo àwọn sẹ́kọ̀ọ́ kan bíi tọ́ba jọ sí olóore tọ́ba ní ọ̀ràn ń tọ̀hún lẹ́rù ní ìjọba lèkè àrùn gbogbo sẹ́ olóore tí wọ́n rò pé òun ni wọ́n kó fún tọ́ba tó wá ní sẹ́ olóore kan tó nǹkan gbogbo àwọn wọ́n kàn ara bù ń bi tiẹ̀ ní pẹ́tọ̀ kẹ́rù rèé ó fúyẹ́ àwọn àṣìṣe tiẹ̀ dákun lọ́ọ̀dì ìkọ́ ẹ lọ́ọ̀dì ìkún tẹ tó ṣàbòsí wọn gbàdọ̀ wà láyé jàmá ẹ wò nǹkan gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn kíyèsí o àyà síbẹ̀ ni ibi tá à ń lọ gan ni wípé ntọ́ bá jẹ́ ìwà dáadáa ẹ̀mí ò balẹ̀ lórí ẹ̀ ẹ̀mí ò balẹ̀ lórí ẹ̀ wàtìmọ̀ àna ilé ìlẹ̀kọ́lù ọkàn gan kò ní máa gbà pé pé pé pé ẹ̀ ọlọ́run mọ̀ mọ̀ kó àwọn oríṣiríṣi àwọn kankan sí wa la ìwọ náà lọ lè sọ́ọ̀dì rẹ̀ tó bá ń ṣe nìkan tó bá já burú ọkàn rẹ̀ yóò ní balẹ̀ yóò mọ yóò mọ gbé fún kẹ́kẹ́kẹ́ nítorí ń ṣe yìí ń ọ̀dà ni. kódà bẹ́ẹ̀ yẹn kábàáyé yọ sí olókìkí nígbà mí gan ó lè dìtẹ́tì àwọn àárẹ̀ kan nínú ọkàn rẹ̀ wọn torí pé nǹkan ẹ̀yọ̀ kọ́kà sọ́ọ̀kì lógìkì kí ló sì mọ sọ́ọ̀kì lógìgì yẹn àwọn onímọ̀ ìlera wọ́n jẹ́ ká mọ̀ yìí pé ó lè fa àwọn oríṣiríṣi àìsàn sínú ara tó túmọ̀ sí wípé adéṣí Islam gan òun ni ó fẹ́ ká lápá tẹ́ńṣàn òun ni ó fẹ́ ká ní ẹ̀jẹ̀ rúru òun ni ó fẹ́ ká ní àwọn oríṣiríṣi àárẹ̀ tí máa ń ṣe ni láti inú téèyàn bá ti wá fẹ́ ní kóòrò tó jó níwàárí ajẹ́pọ̀ oògùn kan tó nù tọ̀ bá fẹ́ tọ̀ fẹ́ ní irú àwọn àárẹ̀ wọ̀nyẹn ó ní stroke oguru àwọn nǹkan tó lè máa ń náà ní kíwọ náà máa hùwà tó clear sáwọn èèyàn tó ṣe wípé bí wọ́n bá bọ́ ń bẹ̀ kò ní sí dààmú kankan ó ní kan wàá fi lè ṣe ọ́ ọ wà dàrẹ́ máàmì yẹn bá bọ́ ń bẹ̀ déédéé ni báyìí kò sí nǹkan kan tó ṣe torí pé ha ìtumù ti ń mahaka fi nafsik òun náà ní tí bá ti ń ru yẹnu ẹ̀mí wàtàrà dada fi sọ́dẹ̀ tí ń lọ tí ń bọ̀ nínú báyà kódà wàá ní àftáàkà náàsù ẹ́ ànábì ní kódà àftáàkà náàsù báwọn èèyàn bá ń sọ fún ọ lórí ẹ̀ àftáàkà tí wọ́n ń sọ nípa rẹ̀ iṣẹ́ náà fún ọ pé àkóso burú ń bẹ̀ máa ṣe lọ́jàre gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé orílẹ̀-èdè táwa wà lónìí àbáwọn environment tí ó ń kálukú ọ̀pọ̀lọpọ̀ wá ń gbé àwọn abẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ ààyè tẹ́lómi rìn sí bí bá ń ṣe nǹkan kan tó já burú tẹ́mi tiẹ̀ wá ń sọ fún ipá burú nìyẹn nígbà tí ó bá fọ̀rọ̀ lọ ẹnìkan àà ah, ah, wọ ìjà sí i àìwọ ah, ọmọ tí ń lọ ni sílẹ̀ yẹn lọ́wọ́ kàtà burú ilé yóò kí n sa burú náà ara àwọn nǹkan tá à ń pè ní ọ̀làjú ọ̀làjú ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣé bó ṣe wá múra yìí náà ni àwọn dáàdì ẹ wá ń kọ̀ǹpléèsì àà táwọn dáàdì ọmọ pọ̀ ẹ̀sẹ̀ wọ yunifásitì ni ẹ̀rọ nígbà tí wọn àwọn ìjọba nìkẹ́yìn ọlọ́ọ̀yà wèrè lọ́nu nígbà tí wọn àwọn ìjọba nìkẹ́yìn ọlọ́ọ̀ kẹ́kọ̀ọ́ ni èyí tó wá rí tún lọ́ọ̀ kẹ́kọ̀ọ́ yẹn lọ́wọ́ sí wọ yunifásitì lónìí ti wá yẹ pé wèrè nílọ àǹkó wèrè lèyàn máa lọ́ọ̀ kọ́ ẹ̀rí àwọn jíǹsì burúkú kan bẹ́ẹ̀ ń ta nísìnyí crazy jeans àbí kí ni wọ́n ń pè crazy náà wọ́n ń pè ẹ wọ́n kọ́ rẹ̀ wọ́n gan náà ẹ̀ tiẹ̀ wọ́n nǹkan ẹ wo ṣètọ́ lóṣìṣì yóò tó pa nǹkan lójú làwọn àwọn èèyàn nígbà wọn pè nǹkan ní crazy ẹ dákun ẹ lọ wo crazy nù dictionary èmi ò rí dictionary kan tí ó pe crazy wájú wípé èèyàn ya wèrè lọ crazy nǹkan tó ń ṣe yẹn ọ̀nọ́mà ni ó tù sí ẹ lọ rí owó gbogbo dictionary bá a ti gbé ìwé yìí ọ̀nọ́mà ni ń máa lọ wọ tó wọ ṣòkòtò tí wọ́n á ní ṣòkòtò tó wọ yìí o ẹni tí wèrè kọlù lórí ni máa wọ̀ abẹ́ntọ́ ya wèrè ni máa wọ̀ tí wọn náà sì tún wọ̀ tó tún sakọ tó wà ń pè yẹn ní ọláwùjọ jẹ̀mọ́ ṣetán ni jọ́mọ̀ sọ fún yẹn bẹ́ẹ̀ pé ah kí á ní tó wọ̀ títí dáadé sọ pé kò dáa ṣé dáadé ọ̀hún pé ayé ti kọjá ogun táwọn ìgbà táwọn wà láyé gbà tí wọ́n wọ gbogbo ẹ̀ sí àwọn ìyàwó tí wọ́n wọṣọ dáadáa tán ọlọ́lájà aláàdá nígbà wọn lòdì nígbà wọn múra tán wọ́n tún fi pèlé wọ́n tún fi kan lé lẹ́yìn ìgbà ayẹwà tún fi nǹkan míì wọ́n tún fi borí ẹ dákun ṣé èyí òun kò kó ìbá yẹn ikómìnira wa jáde ńlẹ kọwọ pátá àti fèrèsé àfọlóhùn lòdì àwọn èèyàn ń wọ láti Amẹ́ríkà wá sí Nàìjíríà tẹ̀ pé nínú tó jìnnà nínú plane tẹ́ bá wọ ẹlòmíì nínú plane báyìí ẹ bèrè sí à àti pátá náà ni wọ́n wà láti dídí bọ̀ bẹ́ẹ̀ lẹ́nu mìíràn bá ń lè kó nísìnyí bá wẹ́ lómi wọkọ̀ ní mọ́tò lé ń lè kó ẹ mọ̀ pé à sílẹ̀ ìfẹ́ bọ́lá sí láti ọfẹ́ bọ́ sínú láti yàrá rẹ̀ sí batúùmù ní lọ ni ló fi wọlé lẹ́yìn àbíwáwò àwọn sọtẹ́ yẹ pé láti yàrá sí batúùmù lọ yẹ kò yẹ kó jù báwọn náà lọ pé nínú yàrá rẹ̀ tí ò sẹ́ lómi bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ kò yẹ kó jù bẹ́ẹ̀ lọ àbí kò yẹ pé inú léwẹ̀ nìkan já ló ti gbọdọ̀ wọlú ẹ̀ lẹ́lòmíọ̀ wọ̀ jáde ní ó pòun wọ̀ látàkùrẹ́ lè kú jẹmọ ṣètọ́ ni ọ̀wá ní rísí kankan ẹ wá jẹ́ nìkan kọ́ wọ kìmọ́ kọ́ wá jáde jẹmọ sẹ́yìn fún wọn tó máa sọ fún mi pé à sóòtú òmù wọ ni ẹ ẹni tó wọ pátá lásán tó sì wọ bèrèsí àjáde ẹ ẹ ti sọ fún mi pé sóòtú òmù ni nínú ọyẹ lọ́wọ́ o wọn ò ní sọ fún yìí lákàyà àwọn èèyàn ṣètọ́ ní jẹ́ káwọn orí wọn sọ nínú òtútù táwọn èèyàn ń ká òun sì wọ pátá àti bèrèsí à yóò wọ̀ jáde yóò lóun fẹ́ ra tòmátò àbí kó lóun fẹ́ ra recharge card ń ta àwọn èèyàn wá nílé sọ fún mi pé sótútù mú wọ bó ṣe wáyé jẹ̀mọ́ ṣetán ni ò ní jẹ́ àwọn yóò tún máa sọ fún mi pé àwọn eléyìí tí wọ́n da àwọn nìyẹn àwọn tí wọ́n jáde nìyẹn àwọn tí wọ́n máa ń tẹ́ ń lọ nìyẹn báwọn yẹn bá ń sọ fún ọ bẹ́ẹ̀ lórí ìwà àbàjẹ́ ìwọ má o wọ́n fẹ́ kópa àwọn bọ́ọ̀lù bọ́ọ̀ bá sì ń hùwà dáadáa kan táwọn yẹn bá ń kọ̀ǹdẹ́mù ẹ̀ máa lọ́wọ́ tó sì ti yé wọ àbáwọn tó gbọ́ táwọn àbá ti sọ báyìí pé wà dáadáa ni òun ni ọ̀tẹ̀ pamọ́ o torí pé ń bẹ̀ òun lóore wà ànábì jẹ́ kọ́rọ̀ yóò yé wa yìí pé kámọ́dà àwọn àrùn tábà ń ṣe nǹkan kan gbogbo ìgbà láàmú tó ń rí táwọn èèyàn mọ̀ wá kọ̀ǹfíìsì wa lórí ẹ̀ yálà dáadáa ni àbí kan yòókù ni ọba jẹ́ra àwọn ọmọ wa láti mọ kọ̀ǹfíìsì ẹ̀ kókó òbílẹ̀ pàtì kọ́ mọ́bìlẹ̀ ṣe má ṣètọ́ni ọmọ wa látọ̀dọ̀ oríṣiríṣi ọ̀nà ó lè wá lọ́dẹ̀ tó súnmọ́ ó lè wá lọ́dẹ̀ tó jìnnà sí ọ ó lè wá lọ́dẹ̀ tó orí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ ó sì lè wáyé gẹ́gẹ́ tó wá látọ̀dọ̀ tá rẹ náà torí gbọ́ngbà mi tọ́ta yẹn bá fẹ́ kọ̀ǹfìsẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n mọ̀ wò pé nítorí fẹ́ ṣe tọ́ta rẹ ń sọ tọ́ta rẹ rí ọ pẹ̀lú nǹkan yìí ah, yóò dàbí ẹ̀rí ìmọ̀ dàbí bàtà mi nǹkan yẹn ṣé tí mo bá ṣe nǹkan yìí ẹ̀gbọ́n àlàyé ọ̀rọ̀ yìí dáadáa tí mo bá ṣe nǹkan yìí sọ́ta mi ò ní kò ní dàgbà tí mo yẹ̀yẹ́ ara mi lójú ọ̀tá mi ẹ kíyèsí nǹkan yẹn o ìmọ̀ ṣẹlẹ̀ nǹkan mi wà ah, ṣé nǹkan yìí ṣé mo yẹ̀yẹ́ ara mi lójú ọ̀tá mi kọ́ lélẹ́yìí ṣètọ́nù gbé wá bẹ́ẹ̀ ọ̀ wá ní fẹ́ ṣe nǹkan yẹn torí pé ò ní fẹ́ kọ́ta rẹ̀ orí kò yé mi bá ẹ kò yé kò yé wa báyìí ò ní fẹ́ kọ́ta rẹ̀ orí nǹkan yẹn kọ́ mọ́dà pé ọ̀tá rẹ̀ ọmọ fi ọ́ ṣe yẹ̀yẹ́ lórí nǹkan tó ń ṣe yìí ṣètọ́nù gbé wá bẹ́ẹ̀ wẹ́ aláṣì nǹkan yẹn ọlọ́run sì fẹ́ kó ṣe àbí nǹkan míì tọ́lọ́wọ̀n fẹ́ kó ṣe ni wọ́n wá fẹ́ tijú ó fẹ́ fi jìjìjú ṣe kọ́ta rẹ̀ wà fi lè yẹ̀yẹ́ rẹ̀ fẹ́ ọtí ẹni kò lè ṣe nǹkan báyìí àyè sì ṣe ti ẹ̀hún kọ́ mọ́ṣẹ́ òun ẹ̀rọ rẹ̀ wà fún ọ kẹ́mìkan yẹ̀yẹ́ rẹ̀ láyé kẹ́ni kò fi ọ̀rẹ́ ni láyé kí wọ́n lọ fẹ́ ni ìwọ̀n ni lọ́rùn èwo lọ́dà jù àwọn nǹkan táwọn èèyàn kíyèsí ni ẹ̀ ká máa kọ̀ǹpí àwọn nǹkan wọn yẹn o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ dúró lórí pé àtà ah, ọ̀kọ́ sàyé yìí náà ká tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tọ́ba sàyé ìṣekúṣe ọjẹ́ ìyà ìjẹkújẹ náà lọ́rùn bẹ́ẹ̀ bá ti jayé káyé láyé yóò sì jẹ ìyàkíyà wà lọ́rùn torí ìdí eléyìí ká gbọ́ àdìsí yé dáadáa ká mọ̀ wípé a máa rí àwọn kọ̀ǹfíìsì tí ó wá nígbà tá àwọn àfáà wa ń ṣàlàyé àdìsí yìí lọ wọ́n wá mú àwọn àyàtì bíi mélòó kan wá wọ́n tọ́ka sáwọn súrà bíi mẹ́ta kan sí mẹ́rin nínú súrà aláwọ̀ kan sọ́tò àǹfààní ẹlẹ́ẹ̀kejì sọ́tò tàwùbà ẹlẹ́ẹ̀kẹta sọ́tò mùmìnín ẹlẹ́ẹ̀kẹrin sọ́tò furqan àwọn súrà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n mẹ́nu bà àwọn àyà bíi mélòó mélòó kan bẹ̀ lẹ́yìn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tinú súrà tó lẹ̀ àǹfààní nìkan òun láò lè lọ níbi tí ọlọ́wọ́ bá lè kọ́lá sọ pé ní innamal mu'minuna alladhina idha dhukira Allah wajilat qulubuhum ẹ̀wùn kan. ọlọ́run ní àwọn tó jẹ́ mùmínì òdodo àwọn tí wọ́n gba òun ọlọ́run bá gbọ́ lódodo ọlọ́run fẹ́ júwe ìwà dáadáa níbẹ̀ nìyẹn o ọlọ́run wá wọ́n gba òun gbọ́ lódodo àwọn á wájì láti kò lóbo ọkàn wọn mọ gbọn pé pé pé ẹ̀rọ ọmọ bà wọ́n ìtumọ̀ rẹ̀ ni wípé tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ kan tó jẹ́sẹ̀ rẹ̀ wọn ò dúró lórí ẹ̀ ṣinṣin wọn ò ṣe tó wá jẹ́ pá burú kan ni tí wọ́n bá ti fẹ́ ṣe wọn ah, mọ̀ ara ti pé ọlọ́mọ ní ọ̀dà ẹ̀rọ ọmọ wa bà wọ́n lórí ẹ̀ wọn ò fi nǹkan yẹn lẹ̀ tí wọ́n bá ti rántí ọlọ́run lórí nǹkan kan wọ́n yìí bá a àti àlẹ́yìn àyàtù tí wọ́n bá wá ti ń ka àyà kùránì fún wa àwọn àmì ọlọ́run tó bá ti ń ka fún wa záàdá tí wọn ìmọ̀ àná wọ́n tún máa lékún nígbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run látara àwọn nǹkan tí wọ́n ń gbọ́ yẹn ọlọ́run òun ló ní àṣẹ báyìí òun ló ní àṣẹ báyìí àwọn tó ṣe báyìí lánàá bí ọ̀rọ̀ wọn já sí ni látara bẹ́ẹ̀ wọ́n máa lékún nígbàgbọ́ nínú ẹ̀mí wọn kódà wà á là rọ́bì hẹ́n yàtọ̀ wọ̀ kàlù àwọn táwí lórí gbogbo àlámọ̀ yọ̀rọ̀ gbèsè ayé wọn ọlọ́wọ́n bá àdìgbọ́lá ni wọ́n gbára lé ara ti ń jẹ́ wà dáadáa nìyẹn o ọlọ́run tó ní alladhina yuqimuna as-salah àwọn tá à ń sọ yìí làwọn tẹ́ fún wọn máa gbẹ̀rù dúró wọn ò mójútó wa mimma razaqnahum yunfiqun nínú tọ́lọ̀ bá ṣe lásìkò fún wọn àmọ́ náà èyí o gbogbo oríṣiríṣi a bá máa ná náà nínú ni ìrìn ẹsẹ̀ gbogbo tọ́lọ̀ bá fún ni ara rẹ̀ náà ni ìmọ̀ tọ́lọ̀ bá fún yàn kéèyàn ná táyì tó yẹ kéèyàn ná sí ọlọ́run wa ni tó bá rí àwọn táwí ulaika humul mu'minuna haqqan àwọn tí wọ́n ń serú nǹkan tá a sọ yìí àwọn ẹni tó gbọ́lọ́wọ́n bá gbọ́ lódodo kódà lahum darajatun inda rabbihim àwọn táwí àwọn ni wọ́n ní ipò tó ga lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn kódà wà má gbé bẹ́rẹ̀ ọ̀tọ̀ ní àforíjì wọn wà fún wọn lórí gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ míì téèyàn máa ń ṣe ọlọ́run ni wàrísí kò ń kẹrì á sì kí èyí tó jẹ́ tàpọ́nlé ọlọ́run ọ̀hún ọlọ́run bá lè fi ọlá òun ó ṣe fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn àfa àjúwe ẹ̀ pé ni nínú nǹkan tí ń jẹ́ ìwà dáadáa òun ọlọ́run bá lè fi ọlá tọ́ka sí mẹ́ọ̀ nínú ìwà dáadáa ni ká máa kírun nínú ìwà dáadáa ni kéèyàn máa ṣe dáadáa kó sì máa ṣe ní tìtorí tọ́lọ́run torí tó bá ti ṣe dáadáa nítorí ọlọ́run ló ní ọmọ ṣe ọmọ kọ̀ọ̀tínú bẹ́ẹ̀ nínú ìwà dáadáa òun ni kó o fẹ́ sa burúkọ rántí ọlọ́run kọ pátì kọ ọmọ sí máa nínú wà dáadáa ni kí wọ́n máa ka nkàkà kan náà Al-Qur'ani wọ́n náà gbọ́ ti gbọ́n kí gbàgbọ́ sì máa lékún mẹ́. nínú wà dáadáa ni bára lọ́lọ́run ní gbogbo àwọn nínú ọ̀rọ̀ ni nínú wà ni bára lọ́lọ́run. ìgbára lọ́lọ́run bẹ̀rẹ̀ látòrí wọn ọmọ tí ọ̀lọ́ lè wé àbọ̀mọ tí ọ̀kàwé tọ́wá dín ní ẹ̀sáàmù tó ní àá ah, tó àti gbára lọ́lọ́run kọ̀kàwé o àti gbára lọ́lọ́run tẹ́ ẹ̀ pé irú eléhùn mérekù ní ń wá káàkiri mérekù ní ń wá ṣùgbọ́n ẹni tóun náà kàwé tó kàwé dáadáa ó ṣàìsùn tó lẹ́yìn ìgbà wa gbára lọ́lọ́run eléhùn ni ìgbára lé ọlọ́run eléhùn ni kẹ́ni o eléhùn ni ìgbára lé ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ń wáṣẹ̀ ìjọba ni wọ́n fẹ́ à ah, ti wáṣẹ́ ìwádìí ah, dàkún qualification wo ló ní ṣé ah, wọ́n béèrè qualification yìí ah, wọ́n béèrè qualification rẹ̀ wọ́n wọ́n kájú primary school lọ. òyìnbó náà sì lọ wáṣẹ́ láti jẹ́ wáṣẹ́wáṣẹ́ òrí eh, ṣé ó lè rí sí ọmọ ọ̀wọ́ náà lè rí sí ọmọ ọ̀dọ́ ó lè máa rí ibi tó tún bá wọn fọlẹ̀ tún bá wọn ṣùgbọ́n wọ́n náà wáṣẹ́ ìwọ́ náà wáṣẹ́ ìjọba òsì ní sàtìkẹ́tì ká tó yanjú lọ́wọ́ ọ̀ọ́lọ́lé ẹ̀kọ́ kọ́ yanjú ọwọ́ lọ ọ̀ ní àsìwáàbù lọ́wọ́ ọwọ́ ń pẹ́ à ṣe àwọn máa ń ra àti agbára lọ́run láti jọ iná ọ̀gbára lọ́lọ́run ilé wọn ká ń pè ní àtàwákólù ayúlẹ̀ ìwọ ló ń ṣera rẹ níbẹ̀ wọn ara ọgbẹ́ mi lé ara rẹ àbọ̀ ọgbẹ́ mi lé mérekù kan tó ń wá wọn tàwákólù ni pé wọn náà ṣe àwọn àsìbáàbù kí làwọn àsìbáàbù ọlọ́run sọ fún wa nísìnyí pé àlìjẹ́nà ń bẹ náà pé ẹ̀yin ẹ̀ ṣe àwọn ní ẹ ṣe ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn lẹni tó ṣe kí ni o àwọn ló níwà dáadáa àwọn àyè yòókù náà tọ́nà tún júwe àwọn ìwà dáadáa náà sóra mẹ́ta yòókù náà àtàrà ṣàlàyé àwọn eléyìí náà nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ kọ́lọ́n kó jẹ́ ká ju ìgbà náà lọ ká tún mọ̀ wá bọ́ sínú àdìsí mi abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ eléyìí tá a wí lónìí náà ọlọ́run kó lò láti fi tún ìgbésí ayé nìkọ̀ọ̀kan wá ṣe àtàwa tá wí àtàwa tá à ń bọ̀ bẹ̀rẹ̀ àmàtí yá rahman wa sallallahu ala sayyidina muhammad wa alihi wa sahabi wa sallim alaykum wa rahmatulahi wa barakatuh.